tó àtúntìdé náà nù lórí ẹwà èdè fún tòní akíntayọ̀ oríṣọ̀gá òun lorúkọ tí mò ń jẹ́ ẹ ti mọ̀ pé lórí ẹwà èdè òun láti mọ̀ ń ṣe ìgbéǹde àti ìgbélárugẹ fún àṣà àti ìṣe ní ilẹ̀ yorùbá ibi tá a ti mọ̀ ṣe àwọn àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ lórí òǹkà ni o ọjọ́ ni o oṣù ni o àti àwọn ọdún tó ń ta àwọn nǹkan míì léyìí tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe èdè wa nílẹ̀ kóòtù òjìire nílẹ̀ wa nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ lónìí lórí ẹwà èdè a ṣe àgbéyẹ̀wò àwọn ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ ẹ mọ̀ pé torí ọ̀làjú àti èdè gẹ̀ẹ́sì tó tún fẹ́ jẹ gàba léèdè wa nílẹ̀ yorùbá àfẹ́ mọ àwọn ọjọ́ yìí àfẹ́ mọ̀ pé bá a ti ṣe ń pè gangan ní ilẹ̀ yorùbá ká pẹ̀lú ọjọ́ àkọ́kọ́ ọ̀sẹ̀ ó ọjọ́ àìkú kí n mọ̀ pé ọjọ́ àìkú òun ni àwọn míì àtúmọ̀ pè ní ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbàgbọ́ pé ọjọ́ tí a máa ń sinmi lẹ́nu iṣẹ́ ni àmọ́ nílẹ̀ Yorùbá ó ní ti ìsinmi ọ̀hún tó bá dé ìsinmi ó wá láti imi. ìmí jẹ́ ìyá fún èṣù ọ̀dàrà ìkan ìmí ọ̀hún òun ló jẹ́ ìkan lára àwọn ìyàwó Ọ̀rúnmìlà ọjọ́ tí wọ́n ti ìmí bọ́ ká ilẹ̀ lọ ọjọ́ tí wọ́n sin òun ni wọ́n ń pè ní ọjọ́ ìsinmi torí pé ní bí ìtàn ṣe jẹjẹ kó yé wa Ọ̀rúnmìlà rìnrìn àjò ìjọ ọ̀hún ó rí ìyàwó rẹ̀ sì kú ọjọ́ tí wọ́n wá sin iyùn imiun òun gangan ni wọ́n ń pè ní ọjọ́ ìsinmi tá a tún lè pè ní ọjọ́ àìkú Yorùbá gbàgbọ́ pé ikú àmọ́ rẹ̀ ní kété àìsàn àmọ́ rẹ̀ ní kété lọ́jọ́ yìí àmọ́ tó jẹ́ pé ìsinmi ó wá látọjọ́ tí wọ́n sin imi ọjọ́ tó tẹ̀lé ò ní ọjọ́ ajé gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ pé yorùbá kì í fi ajé ṣeré owó àpèkánukò ẹ̀ yorùbá gbàgbọ́ pé ọjọ́ ajé ó ní ọjọ́ tí ajé tó wà onípòjìpò tó wà wọ́n rí ọjọ́ tí ajé tó fi lé oníkálukú tí ó fi ṣe ibùgbé ò ní ọjọ́ ajé ẹ̀ àwọn eléyìnbó a mọ̀ pé ọjọ́ ajé ọ̀hún wọn a mọ̀ pé ní monday a mọ̀ pé ọjọ́ ajé ní monday ọjọ́ ìsinmi àbí ọjọ́ àìkú òun ni a máa ń pè ní Sunday ní ìtẹ̀síwájú àwọn ọjọ́ yìí lẹ́yìn tá a ti mọ ọjọ́ àìkú tá a ti mọ ọjọ́ títí ajé náà ọjọ́ tó kàn òun ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ ìṣẹ́gun ni Tuesday ọjọ́ ìṣẹ́gun yìí òun ni a gbàgbọ́ pé a máa ń ṣẹ́gun ọ̀tá ilé ṣẹ́gun ọ̀tá òde ṣẹ́gun olódì ẹni ìyún ọjọ́ ìṣẹ́gun àdúrà wa náà sì ni pé èyí òwò ọjọ́ tó bá wò ó jẹ́ á ṣẹ́gun ní gbogbo èyí tó sọdọ yìí wá ká lẹ́yìn ọjọ́ ìṣẹ́gun òní ọjọ́rú ọjọ́rú àwọn míì àmọ́ ní ọjọ́rú ọjọ́rú ni o ọjọ́ yìí òní yorùbá gbàgbọ́ pé rúkèrúdò pákáleke wàhálà àti ìpòrúru ọkàn ó wọlé sí orílẹ̀ ayé tó balẹ̀ báyìí tí ìpòrúru ọkàn sì dé bá ọmọnìyàn ọjọ́rú òun à ń pè ọjọ́ Wednesday ọjọ́rú. Oh, lẹ́yìn ọjọ́rú òun ló kan ọjọ́bọ̀ ọjọ́bọ̀ yìí ò ní àwọn míì àtúmọ̀ pè ní ọjọ́ àlàmísì ọjọ́bọ̀ yìí ò yorùbá sábà máa ń fi àwọn bíbọ òrìṣà àti àwọn ọdún tá a máa ń ṣe yálà bí ọdún egún ni o ọdún ifá ni o ọdún ìṣẹ̀ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́bọ̀ ò ní wọ́n ń pè ọjọ́ thursday ọjọ́ thursday ọjọ́bọ̀ òní wọ́n ń pè é bẹ́ẹ̀ sì rèé ọjọ́ òun náà bẹ́ẹ̀ sì rèé ọjọ́ òun òní ó jẹ́ pé ó tọ́ láti bẹ̀rẹ̀ àwọn ọdún ìṣẹ̀ṣe wa àbọ̀jọ́ òun òní wọ́n fi sí lẹ́yìn Thursday tó jẹ́ ọjọ́bọ̀ òun ló kan ọjọ́ ẹtì ọjọ́ ẹtì òní Friday àwọn míì á tún mọ̀ pé ní ọjọ́ Jímọ̀ pàápàá jùlọ ní àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí ní àyálò títí juma èyí tí àwọn mùsùlùmí alọmọ kírun a mọ̀ pé ní ọjọ́ jímọ̀ ṣùgbọ́n ní yorùbá ọjọ́ ẹtì ò ní wọ́n ń pè é ọjọ́ yìí ò ní yorùbá gbàgbọ́ pé ẹtì ìsún nǹkan síwájú láti mọ ṣíwọ́ lórí nǹkan téèyàn bá ń ṣe ọjọ́ yìí ò yorùbá gbàgbọ́ pé ẹtì ó balẹ̀ sí ilé ayé pàápàá jùlọ yorùbá sì tún gbàgbọ́ pé ọjọ́ ẹtì yìí nǹkan tí èèyàn bá dáwọ́ lé níjọ́ náà ó ṣeé ṣe kó mọ̀ yọrí sí rere ó ṣeé ṣe kó lákùdé ó sì ṣeé ṣe kó forí ṣọpọ́n torí pé ẹtì àmọ́ bá ọjọ́ yìí àmọ́ bá rìn téèyàn bá wá fẹ́ dáwọ́ lé nǹkan tó bá fi sórí ọjọ́ báyìí yorùbá mọ̀ gbà nímọ̀ràn ń pe kéèyàn sún irú nǹkan bẹ́ẹ̀ kéèyàn sún sí ọjọ́ iwájú ọjọ́ tó kẹ́yìn láàrin ọjọ́ ọ̀sẹ̀ òní ọjọ́ àbámẹ́ta ọjọ́ àbámẹ́ta òní yorùbá òní èlédè e, gẹ̀ẹ́sì òní wọ́n ń pè ní saturday saturday òní ọjọ́ àbámẹ́ta ọjọ́ yìí yorùbá gbàgbọ́ pé kámikàmìkámi pàápàá jùlọ ó ní ìfarajọ pẹ̀lú ọjọ́ ẹtì ọjọ́ àbámẹ́ta yìí ni wọ́n gbàgbọ́ pé oríṣiríṣi àbá àmọ́ wáyé pàápàá jùlọ tí ìpòrúurú ọkàn àbí téèyàn bá wà ní ìkórìtà kò yé mọ́ àbá àmọ́ wá nírọ̀ ọjọ́ báyìí ọjọ́ àbámẹ́ta ní ọjọ́ àbámẹ́ta yìí yorùbá tún gbàgbọ́ òpè kí àbámọ̀ kó mọ̀ bá a ṣẹlẹ̀ pàápàá jùlọ kí àjálù kó mọ̀ bá a tún wáyé èèyàn á tún nílò láti sun irúfẹ́ nǹkan téèyàn bá fẹ́ ṣe nírú ọjọ́ báyìí kan sùn sí ọjọ́ iwájú yorùbá tún wá ní ìgbàgbọ́ kan pé ọjọ́ àbámẹ́ta yìí wọn kì í sin èèyàn lọ́jọ́ àbámẹ́ta torí kí àjálù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kó mọ̀ bá a wáyé àyàfi tí irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ arúgbó tí ọjọ́ wà lórí rẹ̀ dáadáa kí o tó jẹ Èdùmàrè nípè ọjọ́ àbámẹ́ta òun náà òun nìyàn ẹ wá já wò láti ìbẹ̀rẹ̀ ọjọ́ àìkú ọjọ́ ajé ọjọ́ ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta òní yorùbá tún mọ̀ fi kọrin pé àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta mo gbàgbọ́ mo pé lórí abala yìí lónìí ẹ tún ti kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́ èyí tí àtútù mú wá fún yín lórí àwọn ọjọ́ tó ń bẹ nínú ọ̀sẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹ ṣeun tẹ́ ẹ darapọ̀ mọ́ wa Akíntayọ̀ Oríṣọ̀gá òun lórúkọ mi ó dìgbà.